الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول فلما بعد سؤال مسلمي أترى لكم كراة كريفان النبي صلى الله عليه وسلم أن ترى نتبع من جك في مقوى فلما بني سالكم كان نبي بني سالكم لاري أتي وعلي أتي صحابة جانا وانتوك كريم صلى الله عليه وسلم لو جتين ولفوق برا إليه تين ولفوق كان برا إليه àfikún yóò pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùnbí ẹbọ àbí ọkàn tó mọ́kùnbí wa mọ̀nàfíkì ti akọ́dí àfihàn abẹ́lọ́n mọ́jọ ọjọ́ pé ń tá a máa sọ yọ̀rọ̀ sí nǹkan tá a máa ṣe mọ́jọ ọjọ́ pé ń tá a máa ṣe náà yọ̀rọ̀ sí nǹkan tá a máa sọ á jẹ́ àmọ́ mọ́jẹ́ agbábẹ́dọ̀ tó òdodo wọ́n sì jẹ́ agbábẹ́dọ̀ lórí ibú wájú rẹ̀ njẹ́ aya tó ń sọ wípé wa ayyadnahu bi ruhil qudus anabi isa awa fi ruhil qudus àfihàn lọ àwọn ikhtalafa al-ilm fi mana ruhil qudus àwọn afáàfi mahara wọn nípa ruhil qudus apá kan ní ìtumọ̀ injil torí pé àwọn sọ̀sọ́lá náà sammal qur'ana ruhan níbo ní àwáhírì suratu zukhruf kò naam ana asabila ɛɛ bɛna mani ni awaakiru suratu shura oni a'udhu billahi minash shaitanir rajim wa kadhalika awhayna ilayka ruhan min amrina qur'an sini wípé ọ̀sọ̀tọ́lá fi ìnjílì ran àbí wà rí sátẹ́ ń pè jésù ọlọ́run bá fi ìnjílì ó fi ràn lọ́wọ́ apá kan àfáà ní ìtumọ̀ rẹ̀ kan wọ́n ní ruhul qudus ìtumọ̀ rẹ̀ gangan ó ní alismul a'zam ó kọ́ lọ́n tó tóbi jù tó fi mọ àrùbí ìsá tó bá ti dá akọ sí nǹkan wáyé ti bá ń sáré ara nǹkan ọmọ ya tó yẹ akọ sí nǹkan tó bá jókòó tó bá gbé ba nǹkan yóò jì í padà wọn ní ìtumọ̀ rẹ̀ nù. agbákan náà àfa nílá wọn ní ruhul qudus òun kíkà gẹ́gẹ́ ní gbólù wa ta'ala tó kún fayakun ọlọ́run fi hàn àbí lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn àfa fi sì ju òun náà ni pé rúùhùl kudus òun náà ni jibril wa ayyadnahu bi rúùhùl kudus nítorí wọn máa sọ wọn ní sọ́tù ṣùárọ̀ wípé nazala bí rúùhùl amin ala qalbika litakuna minal mundirin òun náà sì ni jibril ibi ìwà láti fẹ́ dúró díẹ̀ tó yẹ pé ní gbogbo àwọn gbọ́dọ̀ rúùhùl kudus làmú ẹ̀rí wo lọ́ bá kí ẹ̀ jù tó lójú ẹ̀yọ̀kú lọ àkọ́kọ́ ká mú sọ́wọ́ àti sọ àdìsí abdullahi masoud tawari sọmọ ibn hibban tó sọ wọn sọ wípé inna ruh al-qudus nafatha fi ruhi annahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha wa ajalaha fattaqullaha wa ajmilu fi talab àsàdìsí yẹn àwọn ọmọ mẹ́rin mi wà tá a mọ̀ pé jibril ni ruh al anabi sallallahu alayhi wa sallam àwọn kèfèrí. Hmm anábì yẹn sẹ́ńtẹ́ sọ pé ẹ̀kọ́ pọ̀ lára rẹ̀ gbogbo ara ẹ̀ gan lẹ́kọ̀ọ́ wọ́n ń bú àṣàṣàlám àkèfèrè ń bú wọ́n bú wọ́n bú àbí wọn ni ha ah, ta ni ọba ń gbẹ̀sẹ̀ o Hasan bin Thabit kọ̀rìnkọ̀rìn ni ní Madina owó lọ́wọ́ àṣàṣàlám hadal hadith jaabi sẹ́yìn náà mọ̀mọ́ fọ́nrán mọ̀tàrán rọ́nà wa ìyá Hasan wà lọ́wọ́ àṣàṣàlám wípé ìdàn lè ya anabi yọ̀ǹda fún mi kí n bọ́ bú àwọn kèfèrí yìí padà hmm. Hafsa wa ni hmm. fakẹ́yìfà bí nasabi ṣé ẹ̀mọ̀ pàwọn tí ẹ gbógun ti àjú iná àwọn fámìlì mi náà ni wọn ọ̀nà ènìyàn lé mi létí ẹlẹ́mìdé mẹ́dínà tí ẹ bá wọn bú mi láti Mẹ́kà tẹ́yìn gbọ́ mẹ́dínà tí wọ́n wá fẹ́ bá ń fèsì bó o lè sin wò tó ṣe ní di tí ó kọ̀ lé nǹkan mí ìsẹ́mi mi tọrẹ́ bí mi náà ni a ẹ wò mọ́nájú ànábì <laughs> ọ̀rọ̀ dọ́rọ̀ ẹ̀sìn ìjọba àpò èkì naam ọ̀fẹ́ gbìjà ṣùgbọ́n ọgbọ́n ló fẹ́ dá Hasan wa ni la usalibanak. kàmá tùsẹ́lẹ̀bù ṣẹ̀rí rọ̀ nílẹ̀ àjíǹ ọlọ́run ọkọ̀ mi máa ṣe ìmọ̀ bí ń ṣe gbé kalẹ̀ débi pé bí ẹ ṣe máa jọ ó kúrò ní ara jẹ́rọ tàbí àgbàdo tẹ́ fẹ́ fi ṣe ẹ ẹ ẹ ẹ ẹ gaari abogini o tí wọn ò ní rí kọ́rọ̀ pìlẹ̀ mọ́ lára rẹ̀ bí ń ṣe dá ọ kúrò ń bẹ́ẹ̀ àtẹ̀bí rẹ̀ nù ojú kan nù táìmù kan tó ń bẹ wọ́n sà sálàm wọn bù àbúwá ni ha ah, ta ni ọba ní fèsì o káàbù bá bóde Ibn Malik abúlé bìnrin wàhà oní àbóde àdìbí wa ni Hassan ìrẹ́ ní ọ́fíìsì àtúnbọ̀ ayé lẹ́bí àlọ́wọ́ amsa sálàm wa máa mú àṣà yóò fúláyè báyìí náà mọ́sálásí tí a bá ti bọ́ sàlám tí a ti bú ìsìlámù yóò wà ní àṣà àwọn ọmọ mi ọ̀bọ̀n mi ní màrí mi wà á máa fèsì padà bí ìgbèyàn ń ṣe wútúbà fún àwọn kẹfìrí ṣùgbọ́n ó ń ṣe ọlọ́run wá pé ajibọ̀ á ní máa dẹ́sẹ̀ padà láti máa fi dìfẹ́ǹdì mi àtẹ̀sìn ọlọ́run bá rẹ̀ Hasan Allahumma ayyidihu bi rihul qudus ọlọ́run wa bá ń fi Jùbírù náà lọ mẹ́jì òsì mẹ́jì òsì sọ bíbá tí wọ́n ń rí gbólóhùn báyìí ibi tí ó máa bọ́ sílẹ̀ mi àwọn kèfèrí ààyè ibi tí ó ti máa jẹ́ àrànṣe fún Islam ní ọjọ́ máa bọ́ sílẹ̀ mi wọn. àtúnbọ̀ afisa sáà nígbà gbogbo à irú òrùn wa ń kọjá mọ́sáàsì ń jọkàn àbúrò àwọn ògùn ọgbọ̀n mọ́sáàsì ń jọ náà Hasan bá bọ́ níbà ń kọrin mọ́sáàsì àsálàm ń kọrin umaru wa kọjá lọ fọlá ilé ìwà fèrè kúkú olùtí bàṣán ó ti màgbélẹ́yìn èèyàn ìyàdílójókù ní mọ́sáṣí àdàbí wọ́n mú sí ma wípé máa kọrin ń bẹ̀ kò sì bá àdàbí yọ̀ǹda fún nígbà tí ẹgbẹ́ tilẹ̀ dúmọ̀ ń kọ́tọ́ yìí pé ọ̀rọ̀ mi ọ̀ tẹ̀lé nílẹ̀ dúmọ̀ ọba ni àbúrò ọ̀ jẹ́rìí ni o àìsúkẹ́ àbàwọ̀ ẹ̀rọ ẹ̀yà àbúrò rẹ̀ kọ̀ọ̀kan sallam ajiba rasulillah allahumma ayyidu bi ruhil qudus ìjẹ́ ní mọ́sálásí náà ọlọ́ kánàbí ti máa sọ wípé bá ń dáhùn kẹfẹ́rì ló ọlọ́wọ́n bá bá ń fi màláíkà Jibril bá ń fi kún lọ àbúrò ni wàláì bẹ́ẹ̀ ní tòótọ́ lára Umaru bá wálé bẹ́ẹ̀ kọba bínú mọ́ àwọn kẹkẹ wá ṣẹlẹ̀ àwọn Banu Tamim Allah subhanahu wa ta'ala tó gbà fún àmì sàsílámù tó sáyìn àlámẹ́yìn ẹ̀tẹ̀pọ̀ta ọwọ́ àdì wípé wọn ò wulẹ̀ lọ báwọn èèyàn mọ̀ fúnra àwọn èèyàn ni wọ́n ń sara wọn jọ lù wọn bí àwọn ará àkè gbogbo owó kura wọn jọ lápẹ̀rẹ̀ ni o ẹja máa lọ̀dọ̀ ní bí n bá dẹ o nǹkan kọ́ lọ rèé ti gbà fọ́ o òfúrú wa ń ṣẹlẹ̀ ẹ̀ wọ́n wá wọ́n wá lọ́tún lọ́sì àwọn bàánú tẹ̀mí ò bá dé àwọn sì rèé bíi kéèyàn sọ wípé amúsàsálàmù bẹ níbo ìbẹ̀ ń bàdàn káwọn wá jẹ́ ara fíà ìlẹ́kọ̀ọ́

ọlọ́wọ́ àgbà fèsì wípé àwọn tí ń pè ọ́ mẹ́wàá àwọn olùfọ̀jọ́dì háyà kì í ṣe pàlórí wọn gbà wọn. ní àwọn sàṣàràm kó má jẹ́ pé bóyá ọ̀rẹ́ ẹ̀nu lásán là ń sọ ká ọkọ̀ tẹ̀sí ná. fún adékọ̀tì ẹ̀ ń bá bọ̀rọ̀ sọ nù yín bẹ́ẹ̀ tó lè sọ ọ̀rọ̀ àwọn náà fẹ́rẹ̀ kẹ́kẹ́ lẹ̀ bí. kí la wí lọ kí la wí bọ̀ sẹ́ẹ̀ máa ayé tá a wà nú ẹ̀ èèmọ̀ inú fífa tó fi jẹ́ wípé bàbá onímọ̀dùlá arọ́bí ọlọ́mọsá àbáni sàlékún kẹ wọn àwọn àfa àti àjẹ́ ni ọlọ́run ń ò sí kọlu wàláhi wà lọ́lọ́rẹ́ mo ti sọ yìí tí bàbá bẹ́ẹ̀ parí tẹ̀fsíìrù tán ní má dùn tí wọ́n padà lé ìsìtìgìfàrù bàbá máa ń ṣe tílẹ̀ ẹjọ́ lè sùn tó fi mò ń ṣe é wí ọ̀rọ̀ fẹ́ nù ntí wọ́n bá sì kà jáde ní tẹ̀fsíìrù wọ́n lọ sọ náà lé ni. wọ́n sì kíni o wọ́n lọ sọ́nà pàdé ọjọ́ kejì kí là ń bá bọ̀ nítorí pé tí èèyàn bá ti jọ pé iṣẹ́ ọlọ́run kù tí wọ́n máa jẹ́ ó ti di ó ti di tọ́ ìlọ́wọ́ àdánwò ọlọ́run ó rí kíni o ó rí tọ́ kò ní sísìn kò sì wá ní sí ẹni tí ó fi yàn àyàfẹ́ tó ń ṣe fún subhanallah lóòótọ́ pé tí yàn bá ti pàdánù ìkìláàsù mùsíbàdé tí a ti pàdánù ìkìláàsù sí tí wọ́n sàfi ń sọ àyèmọ́ wẹ̀yìn in tí ń fojú ọ̀nà bí ìrí àìgbọ́n kankan salawatullahi wa salamu alayhi sallallahu alaihi wasallam ó ní àtàlẹ́ fẹ́ fàkalẹ̀ ńgbà náà wọ́n ní wùtọ́ rídù ibn hajj bọ́dà jáde bí wọn má pè é sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ́ nù wa bọ́bọ́ bẹ́ẹ̀ lọ́ba kẹnu bọ̀rọ̀ nínú yàrá wọn bẹ́ẹ̀ sì rírè kí nìkan nìyí má ń jọ ọkọ̀ báyìí àwọn náà ṣe báyìí ní ọ̀nà ah, ah. ó sẹ́ lọ́ni nígbà tó fúlẹ̀ tó jókòó hmm, gbogbo wọn mẹ́kalẹ̀ pé hàn wọlé ti rírú ilé sáhàn la wíńdà gbígbé kalẹ̀ àbòwò tí ń lọ kókókókó bí owó àwùjọ ó ń sọ ọlọ́run ní kọ́ísùn ibn thabit ibn shammas ọ̀yà fèsì kọ́ísùn ìsírè ẹ máa wè mọ́ ọlọ́run ewu tọ́lọ́ ló kálukú fún o nígbà tá a yà sọ̀kalẹ̀ wípé àwọn tí a máa ń bọ̀wọ̀ kí ọ̀dọ́ sàṣẹ́lẹ̀mù ẹ sọ̀rọ̀ ayé o káàdùn àmọ́ sọ̀rọ̀ lọ́kẹ́ máa sọ̀rọ̀ lé lórí àwọn àfáà ló tún mú ìbàdàn bí Ah, ọlọ́mọdé kí mọ́mọ́lá kọ́ dárò wàlá àwọn ẹni ọlọ́mọdé mẹ́ kò sírun tẹ́lẹ̀ mọ́mọ́lá bá sọ tí ìrìn máa bí tó bá ti gbọ́ pé àwọn alára sọ́sọ́ àṣà wàlá ìpadà lé tó kò lè fẹ́ kó wò ló kó wò ló òkè mọ́ táwọn tẹ̀ máa ń kà ní ìsìn lọ. iná kàfẹ́ nìkan bí òtó ní wọ́n lè fẹ̀sìn gbáyàn wọ́n lè fàyè gbáyàn tí wọ́n bá fàyè gbáyàn èèyàn gbẹ̀sìn yàn tí ó gbàrí kì á mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ̀sìn gbáyàn kò sí ẹ́skúsì fún yàn dọ́bù kan nìyẹn tó fẹ̀sìn gbáyàn ọ̀dẹ̀lẹ̀ yẹn náà tẹ̀tì ẹ̀. kí n mọ̀ n bá bọ̀ nà. kọ́yìn sùn rè ìbàdújẹ́ mu kalẹ̀ ó ní àbúrò náà ń bá wuni torí wípé tí bá ń sọ̀rọ̀ báyìí lọ́sá sí ee báyìí tó ti jáde lọ́sá sí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ ní kò yíṣu bá ń sọkún nulẹ̀ kò pé ee kò ní fi ìsìlámù lẹ̀ bọ́ọ̀ yìí ṣe dá èmi ń tèmi nu bí sọ̀ ń wọ́n yọ̀ ọmọ ẹ̀gbọ́n ebu masinu rẹ̀ lọ́ba tó kọ̀ bọ̀ ọmọ sáyásí ma ń kírun rẹ̀ lé ìsìn bẹ́ẹ̀ lọ́n pé bóun bá ti ẹ̀kú báyìí òun kú sórí rẹ̀ a ń bá tó ilé mọ́sálásí bọ́ọ̀lù kú ṣe bí ha ayé mi sọ̀kalẹ̀ ní ìsìn bá ilé bá ní ìsìn ojú ń bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ojú ń bọ́ sọ̀rọ̀ tí sàrí ó sì papọ̀ wọ́n lẹ́rọ̀ ẹ̀ nínú ojú ẹ ń bọ́ sọ̀rọ̀ ẹ̀ àná àfa àfihàn ara wọn tí ń síjú lẹ̀ mọ́ mọ́ sọ ha bàbá yìí àwọn ọmọ làbẹ́ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ á ní wọn lọ pè wá nígbà àfọ ìsùdè á bí mi kí ló tà àyọ́ sáyẹ́sì lọ́ba kẹjọ lọ́ba lọ́mọ bọ́lọ̀ o ò sí mú wọn o ò mú ẹni bẹ́ẹ̀ kọ́dọ̀ ọ̀bàjẹ́ náà ni ọ́. Ah, inú kó sùn wá dùn ẹ̀wà àwòkọ́ iṣu lónìí òní ẹ̀wà fẹ́ lò fún tọ́lọ̀ ń dọ́mọ̀ ńlá yìí kó sì ré òlọ́wọ́ dìde jọ náà nígbà tí wọ́n máa fèsì ohun rẹ̀ lásán kọ́ mi mọ́sálásí láyìí sẹ́mi ìpọ́nà ní ń gbìjà fún ohun kí ń dọ̀rọ̀ sọmọ́ ẹlòmí ọ̀gbọ́rọ̀ mi nítorí pé kúwà ìlàyé àǹdẹ̀mí ọ̀rọ̀ tá à ń sọ yìí a sọ̀sán lágbára kọ́rọ̀ wọ́n wá ní wọ̀ lóhun kí ó tó fi ń ṣeré ó ní mo fẹ́ káwé ọmọ sinmi tọ́jú ìbá ti rọ̀ ètò ọba ti sinmi yọ ọmọ rìn lórí sóṣì bẹ́ẹ̀ ó lè ro òjò tí ó jẹ́ kíkì òkúta tí àjòkúta gbóná sóṣì bẹ́ẹ̀ kí lè rẹ́sẹ̀ sí a ọ̀rọ̀ ọ̀rọ̀ ara kúwà ilẹ̀ yìí yàtọ̀ sápamọ́ sábẹ́ tí ó ń pè lọ́rọ̀ yìí ọlọ́run sáìn rẹ̀ sínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi o oníkóyísò fọ́n lésì kóyísò dìde ńgbà tí ẹ̀gbọ́n tí kóyísò ń sọ òun tó kọ̀ọ̀rọ̀ ìkọ́lá yorùbá áà ní eléyìí Ànábì àtàwọn rẹ̀ wọ́n wọ́n ìmìwà ẹ̀bá ni wa jẹ́yìn ẹ̀kú lè kọrin bíi tíá áà ibẹ̀ sì ti sọ̀kan darí oníná wọ́n pẹ̀lú kan ní zibrokan zibrokan azibrokan ibn badr wọ́n ní bọ́ wájú zibrokan oní ẹ̀ jẹ́ wọ́n máa ń kò tọ́lọ́ ìgbé fún aláàrin àwọn èèyàn ló ń bá kẹnu borin nígbà tí wọ́n máa kọ orin ń lọ bíi mẹ́jọ ńkọ́ ńkọ́ ó ń pé láìláìlọ́lọ́ kí ni wí náà jáde nahnu al-muluku fala hayya yu'adiluna fina al-muluku wa fina tunsa'u al-biyaw wa kam qasarna min al-ahya'i kullihim عند اللهاب وفضل العز يتبع ونحن يطعم عند القحط مطعمنا من الشواء إذا لم يؤنس الكزع بما ترى الناس تأتينا سراتهم بما ترى الناس تأتينا سراتهم من كل أرض هويا ثم نصطنع فننحر الكوم عبطا فيها أمتنا للنازلين إذا ما غزلوا شبعوا فمن يفاخرنا في ذاك نعرفه فما بما لا لا بما ترون إلى حي نفاخرهم إلا استفادوا فكانوا الرأس يقتطع فمن يفاخرنا في ذاك نعرفه فيرجع القوم والأخبار تستمع إنا أبينا ولا يأبى لنا أحد inna kadhalika indal fakhri nartafi'u mélòó náà nù sí mẹ́jọ ni ó lé náà lónìí muluk fala hayyu yu'adiluna tí a bá ní àwọn ọlọ́bọlọ́bọ ayédà àwa yìí ni ẹ máa tó rí bí wa náà ládùúgbò kádùúgbò ẹ múru wa wá ẹ̀ lérí minalmulu kúwà fínà tó ń sọ̀rọ̀ lébi yàrá gbogbo tí a máa sọ wípé gbóhùn ẹ̀ wá ká gbóhùn ẹ̀ lé ètò padà yá pa àṣẹ rẹ mọ́ ọ̀dọ́ tí aláwọ̀ yẹn máa kọ́ wọn wá. mẹ́mọ́ gbọ́ o bẹ́ẹ̀ àdó òdàgbọ́dúrí o ó ní wàkẹ́m kọ̀sáró náà minal àhẹ́yà ikú léèmú mélòó mélòó tí ó gbọ́ ń ṣe fáwa tá a yá lù ọ́ wọn dẹ́rú.

oúnjẹ ilé tí a sì ta táàmù bọ́ọ̀mù èèyàn so mìíràn ṣì wáyé ìdá lamyu nàṣẹ́ kọ̀záàrù kódà lásìkò tó jẹ́ pé ìran ara wọ̀ tá a máa fi sọ ẹ̀sùn jò lójú lójú sámà tá àti ẹ̀yìn gbúrò rẹ̀ sámà bẹ́ẹ̀lẹ́ pé yóò pé ọ̀ èbó náà ti mọ̀ pé iṣẹ́ alára wọn gbàdé ìjọ mẹ́tẹ̀ ẹ̀jú mẹ́rin òjò ọ̀rọ̀ ilẹ̀ ó tàn lójú ó kó tilé bòde yóò ti akọ́ kódà bima tara nasa ta'tina sàrọ́ọ̀tù ewèdè lọ́bàwá sùrọ́ọ̀tù lèdè lọ́bàwá àwọn highly placed láwùjọ lẹ́wọ́n pè bẹ́ẹ̀ sùrọ́ tí a bẹ gbẹ́dọ̀mọ̀ kúrò rí sí ìtọ̀bẹ̀ ìgbafátíà ti di plural àwọn tí ń rìnrìn òru plural Surat ọ̀nà sàtàtìnà sùrọ́tù ní ọ̀wà tàbí sàrọ́tù sàrọ́tù mu lọ́wọ́ àkótó tó pé àti àbá rírì ooru tó wúru bá wọn sójú ọ̀nà tí wọn ọmọ bíi tí wọn yẹ sí mọ́ eré àwa ni a do máa dọ́gba béèrè lọ́wọ́ àwọn èèyàn bí àjọ tájú ìbá ti ẹ̀fẹ̀ ṣe wà mọ́jú ọ̀nà níbo lọ́dọ̀ àwọn èèyàn báyìí báyìí báyìí ká gbàgbẹ́ kọjá ká mọ̀ pé bẹ́ẹ̀ láti sinmi bí ẹ bá wá dé tòrútòrú náà tí ẹ dé tòrútòrú náà ìntà máa ṣe fún ọ ní wípé lìnàásì lílà ìdààmú òsìlú ṣẹbi lóòrùn náà ó sì máa yó bí ọ náà fẹ́ yẹ gbóná wọn màrí lóòrùn náà gbogbo tí wọn náà fẹ́ wọn màrí lóòrùn. fanan haruli kuma kàwọn máa ń lọ́dọ̀ lárúbáwá ìran ràkúnmí ni ṣùgbọ́n wọn èèlò fún ràkúnmí kí ayé rẹ̀ bá ti sẹ́ ẹyọkan rẹ̀ nu kúùmù oníjàmù rẹ̀ fanan kúùmà ìran tọ́jú wípé tí a bá wo ìran àwọn míì gbogbo ràkúnmí tí wọ́n ní à ń fi ń ṣe ilé ayé bọ́ bá jẹ́ one million wọn ò ní irú kàwọ́máwọ̀ ẹ̀yọ kan mẹ́ èyí ó ti dàgbà tí kí rẹ̀ sẹ́yìn wọn à rí bọ́ọ̀ bá wá gbarú àwọn àlejò báyìí irú rẹ̀ ràkúnmí tó sọ̀rọ̀ láwùjọ yìí lámà pàálẹ̀ lọ. rúbútọ́ni èyí tá wọn fẹ́ mú rúbútù tí a bá tún lọ rúbútù fúnra wù ràkúnmí wọn ó lè tọ́jú wípé orí ibi títí ń ta wọ́n ìwọ̀n ẹ̀ tí a sẹ́ tí a ń sàárẹ̀ tí ẹ ti bá tẹ́lẹ̀ no alẹ́ mú bíi ti ń jàdọ̀ tẹ́gbà eléyìí àlàáfíà ń bẹ̀rẹ̀ tá a dùn tájẹ̀ yọmọ lọ rẹ̀ báyìí. <coughs> wọ́n ní tá a wí fàmáyù fà á fi runa. بما ترانا fama tarona ila hayi nufa xirun ìyẹn lọ́fà tó fi jẹ́ pé àwọn ègbé gba fáàrí ta pé káwá pe ẹnìkan kó náà wá bá ní takàngbọ̀n fáàrí ìlàsítàfàádú àfi wọ́n bẹ̀rù wọn lọ́síà nígbà wọn tó táyà mọ̀kàn wọn ò ní rẹ́sì wọn fọ́mà wọ́n máa wú àlẹ́nu wàkàánù rọ sàyókùtà tọ́rù wọ́n wà dàbí orí táwọn akọni bẹ́ẹ̀lẹ̀ lọ́lọ́kọ tí wọ́n á gbẹ́gbẹ́ tẹnu ẹ̀ kí ni ó wù mọ́ tí jẹ́ ní ó sọ lọ́dún tẹ́ǹjẹ̀ kò tẹ́ǹjẹ̀ tẹ́ǹjẹ̀ kò ṣe ìtumọ̀ ìtumọ̀ nítorí kẹ́yìn ó ní fàmí yóò fa fèrún náà fi dàkà náà rí fún un ẹ bá wọn ní ta wí òrì bẹ́ẹ̀ kúrò lóore àwa sọtẹ lórí ìjókòó iná fàyẹrẹjì olè kọ ohun wáyé àkàbà àrùtú síta mẹrù àwọn èèyàn ọ̀fọ̀ káàbí àwọn bá ti sọ̀rọ̀ tẹ́ni ọ̀rọ̀ tí alókùtù wọn máa gbé kí gbogbo ẹ bá tó sọ̀rọ̀ mẹ́ wọ́n ti gbàgbé ọ̀rọ̀ wọn tó kú mẹ́ bí wọ́n máa gbé kí iná abẹ iná tá a bá wọ́n sọ̀sọ̀sọ̀ ta ní ẹ̀yin ara ìjẹ̀bú ẹ gbọ́dọ̀ kọjá new garage tí ìrọ̀lú ti ń bọ̀ lápẹ̀rẹ̀ tá a kẹwù sùn báwọn ìyàrá Òṣogbo àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ ìrọ̀lú ẹgbẹ́dá o iná abẹ iná tá a bá ní ààfẹ́ nkankan àwọn èèyàn ó sì máa bá ní fi ọwọ́ bí tá a fọwọ́ sí lójú ẹsẹ̀ wàlá yàbá lànà àhàdùn tá a fọwọ́ ní afẹ́ gbàgbẹ́gbẹ́dá wéé e pé wẹ́ẹ̀nìkẹ́ ìlànàwọ̀lọ́ àwọn aláàláwọ̀ èèyàn lọ́wọ́ iná kàdálíkà yín dalí fàfàrí náà tẹ̀fẹ́rù báwa ṣe rí nìyẹn o àbáyẹ̀ ṣe fáàrí rí àfikọ́ dẹni ilẹ̀ káwà lókè <laughs> abisa ni ó sì ọlọ́run wọ́tún ní mọ́sálásí kò rí Hassan owó sí kò Hassan àbí ọ̀dẹ hayina Hassan bin Thabit Hassan dà wọ́n ní òsì mọ́sálásí àbí ẹ̀ bá wà lọ ìlọ ẹ̀ ń wọ́n rẹ̀ kó ibi ọwọ́ bá bẹ̀rẹ̀ máa bá ń bọ̀ ya ẹ̀ bá wà lọ Hassan bá dé ó ti ó dùn ẹ̀ ti kúrò rẹ̀ rẹ̀ lọ́pọ̀ àyẹ̀kẹ́ tó kúrò lọ́kọ̀ tẹ̀sí Hassan wà á dìde nígbà tí wọ́n máa wí tiẹ̀ láàrin ìdúró ó sì ń kọ orin tó lé ní eighteen. ṣùgbọ́n tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ àlìmọ́ lè ni ó ní inna dawa khashiatihim ìtumù tí a máa ń lò dọ́ wọn gbaná lọ irú báàrù tó lò òṣùwọ̀n tó lò náà bọ́ fi dá lóhùn padà sanu sanu sunnatan linnasi tuttabaru bí àwọn ènìyàn rahman ọdún tó lọ náà ṣùgbọ́n insha Allah tó bá mẹ́jọ èsì wọn ló bóòdì lẹ́nu tàwa mùsùlùmí kí wá ní tó parí ìjókòó yìí tá a fi mọ̀ wípé wá àyàdìní àwòbírú ìlú kúrúsì tá a fẹ́ túmọ̀ yìí tí ó túmọ̀ sí ni pé jìbìrín ìjẹ́ ní kọ̀ọ̀kan wa náà ń bẹ tọ́jú wípé ó lè sin lọ́hùn ṣùgbọ́n àtàkùn kó sì súnmọ́ débì kan kọ́ ọ̀hún máa pé jùbìrìlù á sì padà sáyà ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀ ni wà á máa bá ní dásọ̀rọ̀ ẹ̀ lórí ipa àfẹ́ rahman ẹ̀ńtọ́lọ̀ wọn bá fi ran ànàbí Ìsá lọ́yìn òun náà ni máa fi ran àwọn ànàbí rẹ̀ lọ tá à ń pè ní Ruhul Qudus òun náà ni Jibril ẹ̀ńtọ́fẹsẹ̀ múlẹ́jù nìyẹn gẹ́gẹ́ wọ́n ṣe pé àwọn sàtálá nígbà tó ní ká sàn kọ́ máa bọ̀ ní sẹ́mà jùlọ náà lọ́wọ́ bá ó ní kí ni ẹ ṣe sáfù ilé mi wọ́n yọ ní maka nígbà Jibril dé ó gbòòrò fi nù. No buraaku in tiẹ̀ ẹ̀sìn ni torí ẹ̀ níbi ibi taba ènìyàn ti wù ṣùgbọ́n tí bá ń fò lẹ́ẹ̀kan náà ibi ojú ẹ̀ balẹ̀ dé báyìí ibẹ̀ ń pátákó owó ti balẹ̀ inú àti ìlànà bí ogun tiẹ̀ ṣẹ́jú ní òun kúkú lè fò ń tiẹ̀ nígbà wọn abẹ́jú buraaku lẹ̀ fọ́sàsàsàlẹ̀ ọ̀yá díẹ̀ lọ ànábì kánàbí òun báyìí shamas bàbá yarí tí wọ́n ní sàmàsì dáàbà kọ́mọ gbàrà báyìí kọ́mọ gbàrà dúró bí sẹ́yìn yíwájú ní yẹ́yìn kọjá nàbí ògùn la ilaha illallah ẹ dákun ànàbí ọlọ́nu ẹ̀kọ́ òní wa bẹ́ẹ̀ burọ́kù ọ̀mà júbù wa ni alàtẹ̀sítẹ́hìyà burọ́kù burọ́kù ó sì tijú kọ́ fara balẹ̀ wallahi ma min khalqillah ẹnìkan ò tí ì gùn ọ torí pé bọ́ọ̀fà bí ànábì kọ̀kọ́kọ́ mọ̀ ibi àti mọ̀nà ẹnìkan ò tí ì gùn ọ nínú àwọn ẹrú ọlọ́run ala min muhammadin tó lápẹ̀lẹ́ rẹ̀ ọlọ́run tẹ̀ ń tọ́fẹ́ gbọ́ yìí ńgbọ̀ wá gbọ́ báwọn wá farabalẹ̀ wá gùn àwọn tó fi ṣe gbogbo ẹnikẹ́ni tó ọba jùlọ tọ́lọ̀ ń bá ti wá fi sáàyè ibì kan tí ẹni ọmọ àpàṣẹ ń bẹ̀ ó máa yẹ ń fún in tí burúkú náà yín ara ẹ̀kẹ́ lóògùn lọ́bí ọlọ́yìn kèsì ìsẹ́yìn jùbìrìlù èmi lèmi sílẹ̀ yìí ìjọ ọmọ pé mi mú ẹ wo gbogbo ẹni tó gbẹ̀wò lánàá wọ́n tẹ́dó wọ́n tẹ́ lórí ẹ̀ ni kí ọ̀sán pọ́n àtàjímọ̀ bí nàjọ sọ nàjọ sí kékeré kọ́ lọ nínú ọgbà ah, ẹ sàyìn tàgbà ẹ náà ta lọ ta lọ gbé náà nọ́ọ̀tì fún bẹ́ẹ̀ kí nítorí wọ́n ti jọ bá mi pé síákà ẹ jọ bọ́ọ̀rẹ́ ìṣerí kó lè tó náà láàrin wọn tí ọ̀bà wọ́ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu ju gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ náà jọ náà lọ wàláyé kò ojú lè pàdé ẹ̀ kò sí kò bíà ìta wọn wì wá báyìí láti gbogbo ẹni tí ń pè gẹ̀ẹ́tì márùn ibi tó fẹ́ wọ̀ ó lè má tu ọ ó lè má nítumọ̀ tu ọ ó lè má dá tu ọ ó lè má tiẹ̀ fojú rí ọkọ̀ tó gbé wárí ṣùgbọ́n ta ni á pè láti ẹnu ọ̀nà àṣẹ lọ náà náà ọ̀rọ̀ ni chief ẹ̀jọ̀ ẹ̀dúró náà láti bò mùsùlùmí rẹ tó jẹ́ lùsùlùmí ìjàmọ́ àyọ̀dọ̀. ẹ̀dá kò tọrọ orí oúnjẹ lẹ́bàá bí ẹ̀ka jẹ́ mú bí ọ̀wà tàbí méjì lè rí kí ó kọ rẹ̀ àgbàdo ìyá àgbàdo títà yẹn dáfẹ́ ìmú àgbàdo ìmú bí ọ̀wà tà náà lọ ló tó pa lórí gangan mọ́ sọ pé nfi ọ̀sìn fáàrí ayé tiẹ̀ nu tá a bá sì bí wọn náà léèrè wípé ntọ́ bẹ̀ bínú kọ́lọ̀ wọn farú ẹ̀ tí ó máa ṣiṣẹ́ bá yọnu ọmọ rẹ̀ tó bínú yorùbá ò kíá. بأول من الرحمن يبين لازم تسواجه في تفسير القادم إن شاء الله الرحمن إن كان في البقية هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته